ní ìtẹ̀síwájú nípa àlàyé tí <clears throat> a wà lórí ẹ̀ lábẹ́ sífàtù sọláti nàbí sallallahu alayhi wa alihi wa sallam ilé tí a bẹ̀rẹ̀ láti orí ọ̀rọ̀ ìmáàmà وما يتعلق بذلك lónìí pẹ̀lú ògo ọlọ́run ọba subhanahu wa ta'ala a kà fún wa nínú abẹ̀ láti hadithi abul masoud al-ansari abul masoud al-ansari radiyallahu anhu qala jaa rajulun sallallahu alaihi wasallam فقال إني لا أتأخر عن صلاة الصبح من أجل فلان مما يطيل بنا مما يطيل بنا قال فما رأيت النبي صلى الله عليه وسلم غضب في موعظة قط أشد مما غضب يومئذ فقال يا أيها الناس إن منكم منافرين فأيكم أما الناس فليجز فإن من ورائه الكبير وصغير وذا الحاجة láti ọ̀dọ̀ Abu Mas'ud al-Ansari ọlọ́run kí ó bá ayọ́nú sí wọn qal ó sọ wípé jaa rajulun ila rasulillah sallallahu alaihi wasallam ọkùnrin kan ó wá bá nàbí sallallahu alaihi wasallam faqal ó wá sọ bá nàbí sọ́lá wípé inni la àtàkàrù àǹsọ̀lá ti sọ́fin èmi máa ń máa máa pẹ́ dé mọ́sálásí ní àsìkò ìrun sọ́fin mo máa ń lọ́ra láti bá ìrun mo máa máa máa ń lọ́ra láti bá ìrun kí ló fà min ájílì fúlàní mímọ́ ìtìlúbìnà nítorí pé lágbájá ó máa ń pẹ́ ó máa ń pẹ́ lórí irun gan-an so mo máa mọ̀ máa pẹ́ láti lọ jọyìn irun sufi ó di pé ẹni tí máa ń lìdí wa ìmáàmù tí máa ń kírun fún wa ó máa ń pẹ́ gan-an kọ́ọ̀l àbúmọ̀sọ́dọ̀ là ń sọ ọ́rí tó gba hadithi wa onífàmọ́ra ètò nàbí ya sallallahu alaihi wa sallam gọ́dìbà mímọ̀ ìzọ́tì nǹkọ́tún àṣàdà mímọ̀ gọ́dìbà yawma ìdè ó lóun rí ànábì rí láyé kó bínú tí bá ń ṣe wáàsí tó bí ànábì ṣe bínú ní ọjọ́ náà sallallahu alayhi wa sallam faqal oní ànábì sọ wípé ya ayyuhan nas ẹ̀yin ọmọ ènìyàn inna minkum munafiri ń bẹ nínú yín àwọn alénisá munafiri àwọn alénisá nídìí ìjọsìn ọlọ́run fa ayyukum amma nas ẹnikẹ́ni nínú yín tó bá ti lídìí àwọn èèyàn tó kírun fáwọn èèyàn fàlíyùjì kó ṣe ní fúfúyẹ́ fàyínàmí wàrọ̀ ìhìl kẹbíir orí pé àgbàlagbà ń bẹ ní ẹ̀yìn àwọn tí ń kírun àgbàlagbà ń bẹ lára wọn wá dọ́rí ẹni tí ó jẹ́ ọ̀lẹ ó wà lára wọn wazal hajja àtẹni ní bùkátà kan tàbí mi rọ́wìl hadith àfáà àbúmọ̀sọ́dọ̀ là ń sọ́rí wọ́n gbajúmọ̀ pẹ̀lú kúníyà wọn Abu Mas'ud al-Ansari huwa Uqbatu bin Amr bin Tha'laba al-Ansari mashhurun bi kunyatihi ittafaqu ala annahu shahida al-Aqaba وفي شهوده بدر اختلاف كان من أصحاب علي رضي الله عنه واستخلف مرة على الكوفة توفي بعد الأربعين روى له الجماعة ونعفى وعقبة بن عمرو بن ثعلبة الأنصاري مشهور بكنيته أبعجم فلكنياره أبو مسعود الأنصاري أبو مسعود الأنصاري اتفقوا على أنه شهد العقبة wọ́n ní ìpanupọ̀ wà lọ́dọ̀ wípé ó jẹ́rìí al-Aqaba wà fi shuhudihi badran ikhtilaf bákan náà ìyapa wà láàrin àwọn olùwà wípé ṣé ó jẹ́rìí badr àbí kò wà náà tí ó ja ogun badr bákan náà min ashabi ali nínú àwọn èèyàn ali òun náà ni òun ló wà wà tó kìlìfà marratan ala al-Kufa nígbà kan wọ́n ní kó lọ jẹ gọ́vnọ̀ ní ìlú kúfà tó fi abẹ́dẹ́ ó kú lẹ́yìn 40 ìjìra rọwà aláwùl jama'a gbogbo àwọn àfá àṣàbù sunan kútùbù síta ni wọ́n gba hadithi wá láti ọ̀dọ̀ wọn àfá wa ó kó bàtù ibn amur orúkọ rẹ̀ jọ tàbí kan tí orúkọ rẹ̀ jẹ́ Amir Amir Alimisiri ó ní ìkejì yẹn eléyìí ó kó bàbùn amur umar ó wà fi wá òsẹ́ yẹn but alijuwa níyẹn eh, ó kó bàbùn amir alijuhani almisri rahimahullah wa radiyallahu anihuma ajimayi bayanu hukmu taswiril imam lisala àlàyé nípa pé kí mọ̀mọ̀ fa ìrúngùn gharibul hadith inni la ata'akharu an salati subhi inni atakhallafu an salati al-fajr ma al-jama'a ìtumọ̀ rẹ̀ ní pé òun máa máa máa ń lọ́ra láti bá ìrun jama'a aina mukabbir as-sawt wa man fa'ida al-karaba man fa'ida al-karaba in lam yakun mukabbir sawt mashghula ma fa'idatu al-karaba ما فائدة الكهرباء ما الفائدة في الكهرباء ومكبر الصوت صامتة هذا ينفع هذا ما فيش فائدة من أجل فلان مما يطيل بنا من أجل فلان مما يطيل بنا torí ẹnìkan kò dárúkọ rẹ̀ ẹnìkan lágbájá orúkọ máa ń pa ìrùngùn wọ́n ní ilé òun náà ní ìlà tí arákùnrin tó fi máa ń pẹ́ dé mọ́sálásí ní ọjọ́ ní gbogbo àsìkò òun sóbì tó bá ti kí sóbì kò ní ètò ìdímọ́sálásí yóò pẹ́ yóò pẹ́ nílé dáadáa láti pé wọ́n ti fẹ́ lọ rùkú ní òtò máa lọ mọ́sálásí wọ́n yìí náà dáadìí kàbí sábàbí tọ́lá ti imam lahab tẹ̀túwìlà ń ṣẹ̀rí wọ́n ní fífa irungun ìmáàmù tó ń sọ ń bíbà yìí wọ́n ní ìfarungun eléyìí tí ó bọ́ sódì ni o ó ti rẹ́ pé àwọn jàmọ́ gan ò lè bí ààrẹ̀ ó ní wọ́n ń sọ o gọ́díbá ìṣtájà gọ́dọ̀bùhù ó bínú ìyẹn ni pé ìbínú ó hàn ní inú ọ̀rọ̀ ànábì sallallahu mọ́ ìzọ́ tafkiru wa mọ́ ìzọ́ òun náà ní ká báyàn sọ̀rọ̀ káràn yẹn létí kádẹ̀ fi ìdẹ́rùbá ní ó wà nínú ẹ̀ yàní kéèyàn gbọ́ wá sí kẹ́mi rẹ̀ ogbọ́n aṣáájú akwa mímọ̀ gọ́díbá áwùmí gọ́dọ̀bì yìí munafirin ìtumọ̀ munafirin ni mubu'idina linnas a ní tọ́ àtúwọ̀lkáì òun náà ni àwọn tó sọ pé kí ni o wọ́n ń sá wọ́n ń lé àwọn èèyàn sá níbi dáadáa àti ìtẹ̀lé ọlọ́run amman nas salla bihim imama ó kírun fáwọn èèyàn fàlìyújì àì fàlìyùkáfí kó ṣe níwọ̀n alkabir àtọ́ ìnùfìsí ni ẹni tí ń jẹ́ alkabir àgbàlagbà òun náà ni àtọ́ ìnùfìsí ni òun náà ni ẹni tó ti wọ́n léyìn àtọ́ ìnùfìsí ni ẹni tó ti wọ́n léyìn ẹni tí ò léyìn lẹ́nu mọ́ òní tọ́rìn àtọ́ ìnùfìsí ni ẹni tó ti dàgbà téyìn ò sí lẹ́nu rẹ̀ mọ́ aṣẹ́rù fún al yóò أبو مسعود الأنصاري البدري أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم يشكو إمامه أنه كان يطيل, بي يطيل بهم صلاة الفجر وأن أبو مسعود الأنصاري wọ́n sàlàyé fún àrí pé arákùnrin kan ó wá bá nàbí sọ́lá sọ́lá rọ́ fi à ń ṣàkóà lẹ́ni tó ń ké gbàjáde bá nàbí gbà ẹ wá gbà wá torí ọlọ́run èmi ìmọ̀ nítorí dé ní àsùnbà torí ìmọ̀ mú wa ó máa ń pẹ́ ó máa ń pẹ́ gan mímọ́ yóò á di ìlànà ẹ̀tọ́ akàrò ṣáàkì anisọ́là pípẹ́ yẹn wá débi pé ẹni tó wá rìpọ́tù yìí òun mọ̀ọ́mọ̀ máa ń pẹ́ ń tiẹ̀ ní kì í bá kì í ṣe alápàdé pé òun fẹ́ ṣe ìdúrápù sọláàtì jama fàgọ́dìbà nàbí sallallahu alaihi wasallam yawma ìsìn anábì sallallahu alaihi wasallam anábì bínú lọ́jọ́ náà wọ́wọ́ àzọ̀ náà mọ́ ìzọ̀ta ma ra'ahu ghadiba fi maw'izatin qat'un ashaddu mimma ghadiba yawma'idhin ànábì ṣe wá sí báwọn èèyàn jẹ́ pé ó sì ìbínú ló fi ṣe wá sí ìjọ náà ó wá ní òun orí kánàbì ìbínú tó báyìí láíláí wa akhbara anna minan nasi man yunaffiru ibadallah an ta'atillah ànábì dẹ̀ sọ ó fún aláìrò wípé ànábì sọ́là sọ́là ó sọ wípé ó ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n máa ń lé àwọn èèyàn sá nídìí ẹ̀sìn ọlọ́run summa amara man kana fi nas an yukhaffifa bihi anábì sallallahu alayhi wa sallam wá pa àwọn èèyàn láti ẹ̀kọ́ tẹ́ bá ti jẹ́ imam tẹ́ ń kírun fáwọn èèyàn ẹ mọ̀ dẹ́ ẹ mọ̀ dẹ́ díẹ̀ díẹ̀ gbogbo àwọn náà mọ̀ pé o ti há bá kọ́ra o ti há gbogbo Kùránì ló ti wà lórí ẹ̀ tó bá ti fẹ́ kírun fáwọn èèyàn mọ́fà rẹ̀ ṣe mùrọ́jà ló ti mọ́fà rẹ̀ ṣe mùrọ́jà dẹ̀ bákan náà táwọn imam bá ń kírun kọ́mọ̀ ṣe mọ̀rọ̀ àti àwàlà àwọn tó ń kírun lẹ́yìn wọn kọ́mọ̀ di wípé ìgbà tó bá ti sálámọ̀ tọ́lá ìwọ nìkan ló kù tó rí ààrẹ wọ́n nìkan lókù tó ríra rẹ̀ o so káàsà kí è sílé ìdáadáa lọ́sàlọ́sàlámù ọláyàtọ̀já wàzùl mashru' kò gbúdọ̀ kọjá èyí tó bá òfin mu fil qira'a nípa káka Qur'an lórí irun àti àwọn nǹkan míì tó bá jẹ́ iṣẹ́ orí irun li'anna khalfahu kabiru sin torí pé ń bẹ ní ẹ̀yìn rẹ̀ láwọn tó ń kí lẹ́yìn rẹ̀ ẹni tó ti dàgbà wà dọ́yì ẹni tí ó lẹ wà sọ ìbòlì hajjá àti ẹni tó ní bùkátà fíkíl hadith àwọn àgbọ́yé ta fẹ́ rí nínú hadithi alákọ̀ọ́kọ́ jawazu zikirin insani fi shakwa wal inkisaru alayhi ìgbàláyé kí èèyàn ó ké gbàjáre lọ sí ọ̀dọ̀ àwọn aláṣẹ ipé lágbájá mo fẹ́ wá rìpọ́tù ẹ̀ àbí lágbájá ó ṣe nǹkan fún mi mo fẹ́ wá kẹràn mi lọ́wọ́ lé lórí mo fẹ́ kẹbá mi bá wí mo fẹ́ kẹbá mi láìsí ẹ̀ jawazu ta'akhuri àníjàmá lèrè ọ̀sẹ̀ nínú àwùjáre tá lè ní láti mọ́ ti bá jọmọ́ òun náà ni kí mọ́ mú wa kó mọ́ farúngun unnecessarily ẹlẹ́kẹta algadabu li ajili ikhtilaf fi din aw li taqsir aw lahuma arimu bi hadith wípé èèyàn lè bínú nítorí wípé èèyàn lè bínú nítorí wípé àwọn èèyàn lè fẹ́ èèyàn lè bínú torí páwọn èèyàn lè fẹ́ já ìkìláàfù sílẹ̀ nínú ẹ̀sìn tàbí kán ṣe nǹkan tó jẹ́ àṣẹ ètò nínú ẹ̀sìn èèyàn lè bínú wà lásì yàmọ́ al-imam al-akbar pàápàá jùlọ ẹni tó bá jẹ́ al-imam al-akbar al-mau'izatu li amri din ká ṣe wá sí nítorí àlámọ̀rí ẹ̀sìn wa dhikr al-ahkam inda al-mukhalafa bákan náà tó bá di wípé àfẹ́ gbọ́ra wáyé kéèyàn sọ tó jẹ́ kókó òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala ta'allufu nasi ala ta'ati wa adami tanfirihim ania kí àwọn èèyàn ká gbìyànjú láti cooperate pẹ̀lú àwọn èèyàn láti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn láti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn lórí kíni o lórí tọ́hás lórí pàfẹ́tẹ̀ láṣẹ ọlọ́run wa adamu tanfirihim bákan náà kámọ́sì lé wọn sá nídi ẹ̀sìn jawazu khitabi an-nas fi al-mau'iza bima yakrahunahu ma'a al-irshad wat-ta'lim wat-tabligh min ghairi dhikrin li shakhsin mu'ayyan jawazu khitabi an-nas ìgbàláyé ká báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú wáàsí bima yakrahun bó tilẹ̀ jẹ́ pé wáàsí wọ́n lè mọ́ láìkí ma al-irshad pẹ̀lú kájúwe wọn sí tí ó ṣe wọ́n láǹfààní wátàálì àti kakọ̀ wọn lẹ́kọ̀ọ́ wátẹ́blig ní ngẹ́rì díkìrì lè ṣàfihàn ayọ̀ bákan náà ká mú ọ̀rọ̀ yìí ká mú dé tígbọ́ wọn ní ngẹ́rì díkìrì lè ṣàfihàn ayọ̀ láì ṣe wípé adákọ pé lágbájá lágbájá ẹ rí wípé arákùnrin tó wáyìí kò dákọ ìmọ̀ọ̀mù wọn àbúdákọ ìmọ̀ọ̀mù wọn kò dákọ ìmọ̀ọ̀mù wọn nínú àwọn hikma ti ń bẹ nínú kéèyàn mọ́ máa ṣe tààyìn nínú wáàsí tí bùkátà wá béèrè fún o kéèyàn mọ́ ṣe tààyìn nínú àwọn hikma tó mọ́ àbẹ́ ní wípé yóò jẹ́ kí fáídà yẹn kó àmọ́ àmọ́mọ̀ fáídà yẹn máa ṣe kí ni o yóò kárí lápèjú ní ìsìn Afana lọ́wọ́ ìyá kún kí ẹnìkan ṣe sìná bó ṣe wá ṣe sìná ọ̀rọ̀ yẹn wá dé sí gbọ́ àwọn tí wọ́n jẹ́ aláṣẹ bóyá alápèjúwe ìmọ̀mù wá bọ́ sórí mímbàr ó wá ṣe nàṣíhà ó ṣe nàṣíhà á mọ̀ fún gbogbo èèyàn lórí ewu tí ń bẹ nínú zìnà aburú tí ń bẹ nínú zìnà àti àwọn kutuwaat àwọn nǹkan tó yẹ wípé tá a bá ṣọ́ra ṣe á padà jìn sínú ẹ̀ ó ṣe àmọ́ta ó fi ṣe nà síhà ṣùgbọ́n kò dárúkọ wípé a lágbájá níjẹta ó ṣe sìnà o kò dárúkọ ṣe mọ̀ pé bí ó ṣe dárúkọ yẹn tó kàn ṣe nà síhà yẹn àmọ́ta ó mọ tó ṣe sìnà o ó mọ̀ o bọ̀ kò ní dákọ rẹ̀ torí wípé wá sí yẹn ó lè general kálukú náà ó lè apply nà síhà yẹn sí ara rẹ̀ yóò apply wá sí yẹn sára rẹ̀ kò ní lọ jẹ́ wípé ah wọ́n ti dárúkọ tó ṣe sìná yẹn èmi púpọ̀ ni mo kúkú ṣe sìná òun náà dẹ̀ ti ń rìn ní etí bèbè so kò níwà conscious torí pé wọ́n ti dárúkọ ẹni tó ṣe sìná pé ìkúkú ṣe mi mo ṣe ẹni tó ṣe náà ni wọ́n ti dárúkọ yẹn ṣùgbọ́n tán bá dárúkọ tí wọ́n kàn ṣe wá sí generally ṣe àmọ̀ kálukú náà ni ó wò pé òun ní iftiros òun wà careful pé tọ̀ ẹnìkan ló jìn sí sìná tí mo fi ọ̀rọ̀ sìná ṣe kútúbà yìí o jẹ́mi náà ṣe kí ni o jẹ́ tún ara mi jẹ́ tún ara mi dì lókun ẹsẹ̀ ó ti yé gbogbo fẹ́lẹ́fẹ́lẹ́ tó fẹ́ mọ́ ta fẹ́lẹ́fẹ́lẹ́ síbi tọ́rọ̀ ló ti já sí sìnà tó ti rìn ní etí bèbè sìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé ìmọ̀ọ́mù dárúkọ ẹnìkan nígbà tó ti sí ha yóò rí wípé nàṣíhà yẹn náà òun náà ló ń bá wí sọ̀kálukú ó lè apply rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ ara àǹfààní nìyẹn tó ń bẹ nínú kí ẹ̀mọ́ ṣe kí ni o kí ẹ̀mọ́ dáa kọ kí á lágbájá ṣe nǹkan báyìí lágbájá ṣe nǹkan báyìí ìṣesí ó wọ́pọ̀ lọ́dọ̀ àwọn sàbí dáadáa kódà ànábì sallallahu alaihi wa sallam lẹ́mí mọ́ ṣe bẹ́ẹ̀ dáadáa tí ò ní dárúkọ so that kó lè jẹ́ pé wà sí ó lè kálukú yóò lè ṣe self application tí kálukú lè fi pé èmi ni wà sí ìṣe kí ni o èmi ni bá wí. bákan náà shikayatul a'imma wal umara ila al imam al ìtẹ́gbàjáre àwọn tí wọ́n bá fi ṣe adarí láwọn àyè kọ̀ọ̀kan tọ́kì pàjáde lọ sí ọ̀dọ̀ alimamul akbar ẹni tó jẹ́ alimamul azam ẹni tó jẹ́ imamu àgbà wọ̀lẹ́ ìsàmìnàlì gíba wọ́n lélẹ̀ yìí kò sí nínú pé à ń sọ̀rọ̀ ara wa lẹ́yìn o خصص صلاة الصبح لأنها مما يثير الأئمة القراءة بها ìtìbá ẹni súnà wọ́n ní arákùnrin yìí ó sàdáyẹnrí irun sófì nítorí pé irun sófì tá à ń sọ yìí nínú àwọn irun tó ṣe wípé àmọ́ ká tó máa gùn gan inú irun tá kí tá pẹ́ lórí ẹ̀ òun ni irun sófì bákan náà حرص الرسول صلى الله عليه وسلم على الألفة وشماء الأمة àkólékà náàbì sallallahu alayhi wa alihi wa sallam lórí a bí àlìwúmọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam bí ó ti ní ìbájọsípọ̀ àti ìbábó rẹ̀ pọ̀ دليل على أن حديث النفس لا يبطل صلاة لأن رجلا ما خرج إلا بعد ذلك wọ́n ní nínú hadith akai a rí bẹ̀ wípé abúpayọ wípé hadith náà kéèyàn máa fi ọkàn rò kan kò bá ìrún jẹ́ lẹ́ánà rọ́jùlá máa kárajà ilá bá dáadáa nìkan torí pé ọkùnrin yìí ìkan ló kí tí ó wà míì àgbẹ́ẹ̀kọ́ ti kìí bó já ìyẹn ìwáyà míì wà tí ẹnìkan náà kírun báyẹn tó dárun o ó ti onígbọ́nà àkúnmù rẹ̀ tó so mọ́lẹ̀ ó ní ájá láti ìsinmi àtẹ́ǹdì sí nǹkan ọgbọ́nà yẹn ó dáhùn bó ti dáhùn ó sì bọ́ sẹ́yìn ó sì kàmọ́ ó kí tiẹ̀ ó kí tiẹ̀ tán ìmáàmù ò tí ì kí òun kọ́ ló tiẹ̀ sí pàdánù ìmáàmù gan ló múná sọ́nà pé mọ̀nà sì ti ní ọ́ a sì máa ka ó àwọn ajú mọ̀nà sì ti ní ọ́ mọ̀ ń kírun bọ́ òun kú lẹ́yìn mi tábẹ̀bí sọ pé mi ti jẹ́ ìmọ̀mù ní nígbà yìí so kọ́lọ̀ ọba ní kẹlá gbogbo àwọn ọkọ̀dọ̀ tí a àmẹ́jì padà sọ pé mi ti jẹ́ mọ̀nà fìdí ebìyẹ àmẹ́jì ní àfàtánù àǹtàyà muhaz muhaz ní oríṣiríṣi náà ló fẹ́ yà kí ló dé so ló fi jẹ́ pé bọ́ọ̀ bá ti ń kírun fáwọn èèyàn máa ṣe mọ̀rọ̀ àti àhùwádùn àwọn wọ́n fi àwọn jẹ̀mọ́ sí mùrọ́jà àsìkò mùrọ́jà òru ó ti yé lú ó lè ṣe mùrọ́jà lóru ó fẹ́ dànù sí ó lè rí ní ṣe mùrọ́jà kódà ó lè ka fájọ́ àkókò tákọ́rà àkókò nìta àkókò nínú hadithi agbọ́yé pẹ̀lú pé bíbínú bá rẹ̀ ní sọ́làtọ́nà bínú lábíyà fún ìlú fún ìṣàkó wáhádà kìí ṣe wípé ẹni ìṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ sí nìkan òun ìfẹ́ ẹ̀ta jẹ́ ṣùgbọ́n ó jẹ́ ìdènà fún irú ìṣesí bẹ́ẹ̀ láti ti wáyé padà lọ́dọ̀ àwọn àyímọ̀ míì táwọn náà mọ́ fa ìrógùn unnecessarily ni mo pè náà pé o tẹ̀síwìrù zari tẹ́gbẹ́ bọ́sẹ̀ ìtọ́ọ́là yẹn kò ó ti mú ìrà lọ́wọ́ ó ti yé àhá wà láti àmọ́ láti kòta àwọn tí ẹ pé àwọn èèyàn tẹ̀síwá lẹ́lẹ́rọ̀ ìjọsìn àwọn èèyàn ti padà sẹ́yìn nípa ọ̀rọ̀ ìbádà àlìmáwọ́lá àtòsìtọ́ tàbí ìwòrò nínú ọ̀rìnà èyí tó lọ́lá jù sí àwọn ẹmọ tíwá sí tí ọmọ dákọ èyí olùmọ́lájù mọ́ta akọ tàn ṣe wá sí amọ̀tàn ẹlòmí náà tó náà ti rìn ní etí bèbè kó mẹ́fọ́ àwọn nǹkan yóò ní ṣẹlẹ̀ bọ́tẹ́ bá ti lè dáàbọ̀ kálukú ní òyọ̀ rẹ̀ pé èyí kú sílẹ̀ ọ̀nkú dáàbọ̀ mi kálukú ní òyọ̀ lóyọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àdíìsì ló wá tó sọ̀làyé nípa pé ànábì sọ́làsọ́là mọ́ fa ìrùngùn dáadáa bákan náà àdíìsì náà tó wá rí pé ànábì wọ́n ṣe ìrùngùn fúyẹ́ ìgbésẹ̀ tó wà áúlá ní pé kíyàn mọ́ ṣe ọ̀tí bá àwọn bí òun ṣòro fún so kó jẹ́ báyìí náà bàbá ìlà ó ti yé ó yẹ pé ó kàn gùn lọ kó mọ́ sí kíni o kó mọ́ sí kúrú jù ó ti yé àhà kó mọ́ kúrú jù ó jẹ́ pé kò sílẹ̀ tá a fi kí òun tọ́lọ̀ kò bá ó ti yé kò sílẹ̀ tá a fi kí òun tọ́lọ̀ kò bá anábìtì dín àti mẹ́fẹ́ òun ó ti yé àhà so tó sọ̀rọ̀ sọ̀rọ̀ báàbù sí fásitọ́ láti nàbí sallallahu alaihi wasallam ojúpọ̀nà tí ó sọ̀rọ̀ nípa àlàyé nípa bóòlù àdọ́bí sallallahu alaihi wasallam bóòlù ni wọ́n ti máa ń قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر في صلاة سكت أليهته قبل أن يقرأ فقلت يا رسول الله بأبي أنت وأمي رأيت سقوطك بين التكبير والقراءة ما تقول قال أقول اللهم بعيد بيني وبين خطاياي كما بعث بين المشرق والمغرب أم نقيني من خطاياي كما ينقى ثوب الأبيض من الدنس أم اغسلني من خطاياي بالثلج والماء والبرد عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين فكان إذا ركع لم يشخص رأسه ولم يصوبه ولكن بين ذلك وكان إذا رفع رأسه من الركوع لم يسجد حتى يستوي قائما وكان إذا رفع رأسه من السجدة لم يسجد حتى يستوي قائلا وكان يقول في كل رفعة التحية وكان يفرش رجله اليسرى وينصب رجله اليمنى وكان ينهى عن عقبة الشيطان وينهى أن يفترش الرجل ذراعيه افتراش السبع وكان يختم بتسليم àfáà ni alámọ̀rí alábábùn àbíyìn yàmbábìlẹ̀ ti náà wòlí ibi agbọ́nrin tí a fẹ́ bọ́ sí agbọ́nrin tó lágbára ni tó sì bùkátà sí a ṣe àmójútó rẹ̀ dáadáa haifila yunkin lè mùsùlùmí an yi yuki masalata wa yu'addiya kama amarahu hatta ya ta'allama sifata salati nabi sallallahu alaihi wasallam wani kò sọ

anábì ní sọ́lù kámá rọ̀ ẹ̀tù mú ní sọ́lù ẹ kí wọn ẹgẹ́ bẹ́ẹ̀ ṣe rí tí mo kí wàdáàlìkà ní ìtìdí àrùn alìmóminú fìdáàlìkà wọ́n ní ilé ìsíbẹ̀ ó sọ ilé ìsọ́dà àwátájọ́ ìgbàgbọ́ òdòdó kánìkà mọ́ tẹ̀lé nípa àlàyé bó ṣe kírun fàyẹ́jìbọ̀ alẹ́ iná bóò láti kírun gangan ọ̀nà ẹ̀ ló jẹ́ káàkiri lápòlé kan ìrun dáadáa ìrun ó ṣe pàtàkì púpọ̀ nítorí wípé ìrun ní nínú àwọn link tó wà láàrin ọlọ́run ọba àti ẹrú ìrun àgbẹ̀ ẹnìkan ẹni ẹrí mi lẹ́nu jẹ́mẹ́ta rẹ̀ lẹ́ni ẹjọ́ á rí ní òun fẹ́ kan lọ mí ó sá sọ̀rọ̀ yẹn nígbà bá sọ̀rọ̀ tí ó fẹ́ sọ gbogbo tó sọ náà ó dá pé ò dọ́gba pé ìtẹ̀mí ò dọ́gba gbogbo nǹkan le béèrè àkọ́gbọ́n bẹ́ẹ̀ lọ́rọ̀ ni pé ǹjẹ́ ìrun wákàtí márùn-ún ǹjẹ́ ó máa ń pé ẹni ha ẹni kì í o inú òun o pé òun máa ń kí jímọ̀ dé mo ní jímọ̀ sẹ́yìn kí jímọ̀ tẹ́ẹ̀tì mọ́ta sí ní ìkáàmù fún ṣẹ́jú márùn-ún ni o ní ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ ìyára àǹfààní tí ṣẹ̀rẹ́ afẹ́fẹ́ sí ní jímọ̀ ẹ̀mí sí mo ní jímọ̀ tẹ́ẹ̀mọ̀ kíláàtì mi lọ ẹmọ dé mọ́sálásí ní five minutes to one or ten minutes to one tí mo mú gorí nígbà tó bá tẹ́lẹ̀ bá ní ládàá pé ẹ̀kì ẹ̀yìn adìẹ ẹ̀bí ṣe sàrà ẹ̀mọ̀ tó bá àwọn àsìkò yẹn ló ní gbèdéke dáadáa tẹ̀yìn ó gbà ẹ tó lọ fi sáàtì lóòlá kàmọ́ ń kọ́rọ̀ bàbá dùnà nígbà tó fòrà fún mi ó fi ṣe sàrà ó fi sọ́rà pọ̀ ẹ tó lọ ní sáà asáàníyá ní àsìkò ẹlẹ́ẹ̀kejì kàmọ́ ń kọ́rọ̀ bá bákọ̀rà bí ìgbà tí ó fi mọ̀lú ó fi ṣe sọ́rà lọ ní sáà asáàníyá bí ìgbà tí ó bá fi agbo tó fi sọ́dápọ̀ ẹni tó lọ akọ́rọ̀ tó nílò ẹni tó lọ ìsá àlùfáàmìsá wákàtí ẹlẹ́karùn bí ẹni tó fi àgbò tí kò nílò tó fi lọ lórí adìẹ tó fi lórí ẹ̀yìn nígbà tó bá ti débẹ̀ tí mọ̀ bá ti gun orí wíwá anábi sọ́lá ìsọ́lá anábi ní àwọn mọ̀láíkà tí wọ́n ń kọ rẹ́jísítà àwọn tó ń dé tó lágbájá wọn lágbájá ó dé lásìkò báyìí lágbájá wọn lágbájá ojú láti pè báyìí ojú láti pè báyìí tó wọ ọ̀sẹ̀ anábì ní ọmọ apá lẹ́yìn táwọn ó parí súnmọ́ yẹtẹ̀mìíràn dìgbẹ̀ wọ́n sì máa tẹ́tí sí kútúbà tí ìmọ̀ọ́nù bá ń ṣe ṣùgbọ́n ní ìfíṣẹ́rà ìsìláàmù fẹ́ kọ̀rẹ́tì lára yín òun náà nípa ìgbọ́ kútúbà tọ́ra kútúbà yẹn tí ò bá ní òde wáàsí kankan tẹ́ ẹ tó máa ń lọ kò sí àgbọ̀ kọ̀kọ̀fẹ́ mọ́ ń gbọ́ èyí tẹ́ ti gbọ́ ń jọ jímọ̀ tó kọjá yẹn yóò lè jẹ́ antidote fún yín yóò lè jẹ́ bí amọ̀ ẹmọ amọ̀ ẹ̀rọ àwọn amọ̀ tank amọ̀ tank àwọn sójà amọ̀ amọ̀ ní ìtàn tó yẹ wípé bí trisno ibi portrait nǹkan tó máa gáìdì èèyàn tí yóò máa fún yàn ní ìṣọ́ yá ilé ìlú ti gbọ́ wọ́n lè dá wọ́n lè dá wọ́n lè dá kó tó àtó gbọ́jọ́ friday tó kọjá yóò tẹ́lá rẹ̀ jíjọ́ friday tí ó ń bọ̀ mo á fún ọ ní mìsáàlì tán wádìílá ìlú kálílà àlá mo ní ẹbí ọmọ nígbàtọ̀ ẹbí ọmọ ẹ wá fún ọmọ yẹn ní 24,000 naira pé Ibrahim 24,000 mo fẹ́ fún ọ kọ́ ọ̀nà bó bá ti wù ọ́ ṣùgbọ́n tó bá ti ń bọ̀ lálẹ́ dámira bọ̀lì 250 naira bọ̀lì bọ̀lì ló 250 naira kọbámira bọ̀ èyí tó kù ìwọ̀ ló ní náà jẹ́ dámira bọ̀lì 250 naira bọ̀ tó bá ń bọ̀ lálẹ́ mo wá sọ fún bọ̀dá ìlú ní ọmọ yẹn wá dé lálẹ́ ẹ wá dé lè pé bọ̀lì tí mo ní ó bá ara bọ̀ fún ah! áà tó ẹ mọ́mọ́ bínú yẹn ó ná orí twenty four thousand kan bàbá rẹ̀ sì lè gbogbo ra bọ̀ ní two hundred and fifty naira bọ̀ ó sì ra bọ̀ ní kankan ó ná orí ẹ̀jẹ̀ mo ní kí lẹ́yìn tí wọ́n mọ ẹ̀rọ áà ah, àbá yóò jẹ sọ́jọ́ ẹ̀yà yóò jẹ ìyálájáyà kódà gan owó yẹn àwọn òtún ní fún mọ́lọ́jọ́ mi ní náà ọlọ́wọ́n bá dẹ́dà fún ní 24 hours lójúmọ́ ó ní ẹbí ìṣẹ́jú márùn-ún ẹbí tí a sùn bá sètìmáàmù pẹ̀lú gízúrì áfírí mọ́ndírì ìṣá five and five twenty five twenty five minutes nínú twenty four hours ẹ sì ná ogún twenty four hours ẹ náà jẹ. ẹ̀yìn wá sọ yí pé ọmọdé ẹ fún ní twenty four thousand naira pé kó fi ra kó fi ra tó bá wù kó bá ń ra bọ̀ ní two hundred and fifty naira bọ̀ lálẹ́ àbí bọ̀ ní twenty five naira bọ̀ lálẹ́ ọmọ wa ní ogbó ẹlẹ́rù ẹjẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ti fìyà jẹ́ ní wọ́n lè láyé ní mọ́sálùlá àlà ìgbà tí mo sọ̀rọ̀ báyìí wọ́n lọ́yìn wọ́n lè sọ kankan because kò kò make sense 24 hours in a day ṣe tó bá wù ọ́ ó kọ̀ fẹ́ mẹ́wàá ó wá gbogbo ọ̀nà táà ń kí ní nàìjíríà sí irun ìdílé bá ń fi wákàtí mẹ́wàá kí irun wákàtí márùn-ún àyílẹ̀ kan ni èyí tó pọ̀ jù náà ní 10 minutes àwà arírú ẹ̀rí bí a ti kí ní lórí ìrùkọ̀ọ̀kan kò sí ìwọ̀n kankan nínú 24 hours tọ́lọ̀ bá mú wa a rí wípé wájú bẹ̀rẹ̀ dámọ̀ tọ́lọ̀ bá bẹ̀rẹ̀ tẹ̀gbà àwọn tí ó bí irun pé ọlọ́jọ́ yìí kò jẹ́ ẹ̀rí jẹ́rí òun ló jẹ́ ẹ̀dárí ó ní wọ́n sà lápapọ̀ oṣù papọ̀ kọlu amnafúnamúsọ́lú kí ló gbé yíwọ́nú náà kàkọ́rà lónìí ìjọ wọn sọfọ́lọ́ náà ní pé lánàá mú nàìjíríà àbìrún káàkì náà ni so anábi sallallahu alaihi wa sallam anábi ní àsìkò tí ọlọ́wọ́ bá mọ́ sún mẹ́rin jù onáàdùgbàgbẹ́gbà àtútù jù anábi ní fa'átirú ẹdùà ẹgbẹ́ náà púpọ̀ lórí sùjúd ẹgbẹ́ náà púpọ̀ lórí sùjúd wọ́n fàdáyẹ ní sùjúd oorun onígbàdò ní sùdíìdì tó láàkì nìkan yóò wá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ káwọn ìjọmọ́ tó lọ sírùkù ó sì mọ́ sọ pé à ànàbọ̀ sọ níbi tí wọ́n mú ọ́ ti pẹ́ gbáà àwọn àfáà ní ìdámọ́tò ìtọ́lá ti sùdíìdì àṣírí sí tọ́lá dídà ìdámọ́tò ìtọ́lá ti sùdíìdì àṣírí sí tọ́lá dídà kéèyàn dún mímọ́ kó jẹ́ pé gbogbo òrùn títí láyé sùjúdù tó láàsì ó sá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bídá àmì o bídá àmì o kò sí ẹ̀rí kankan tó sọ wípé sùjúdù tó láàsì onídẹ́ ti mọ́ pẹ́ẹ́pẹ́ ó lè jẹ́ alákọ̀ọ́kọ́ ìdẹ́lẹ̀ kejì ìdẹ́lẹ̀ bọ̀bá yẹ tó sì tó láàbù sọ́nà tó wá tẹ́ pa ló wá dóódóódóódóódó òun ló bí 15 minutes 20 minutes lórí sí tó láàbí kílódé ẹlòmí ní kàtà gbogbo kó ti bọ́ sórí irọ́ ìgbìmọ̀ láti tó tó dìde ní oṣù yìí tó ìmọ̀ tẹ́pẹlẹ mọ́ ìforíkanlẹ̀ tó láà káwàá dún ní mọ́ fáà bìdà kò sẹ́ẹ̀dì kankan sọ yí pé ìforígbọ̀nlẹ̀ tó láàpù nìkan ní fẹ́ mọ̀ sọ́tọ̀ ó ti kò sí lè tẹ̀lé sínú gbogbo àwọn ìforígbọ̀nlẹ̀ torí pé dáná ìfẹ́lá fẹ́lá sọ wípé àsìkò tẹ́lú mọ́ súnmọ́ lọ́wọ́ tẹ́ ọlọ́ mọ́ súnmọ́ rí ìgbà tó bá rí sùjú kò sọ pé sùjú là sí so ṣáàyì kì í pé ìrún ìrún ní sílà láàrin àtọ́ náà sọ bá kí súnjú ìtọ́ ọlọ́bíṣẹ́ tó ti ẹ̀gbàgbé ọlọ́run gan tó bá dà sí kò zúù ó ti nílò

ní bá ṣe babaláwo làwọn náà àwọn tó wọ́n kọ́ púpọ̀ pọ̀lúpọ̀ ẹ̀sùn sórí babaláwo làwọn náà kò sí àbúrò àwọn babaláwo àti àtàbà àti oúnjẹ orí sí ọlọ́pẹ̀lẹ̀ ọlọ́pẹ̀lẹ̀ ní àbúrò class àbúrò tẹ̀sùpá so orí tàbíkọ́ náà láàrin ìfẹ́ pàdé àti babaláwo àtàwọn náà ti ṣe ń sin náà ní ó sọ̀lá sọ̀lá bẹ́ẹ̀ sì bá ti yé mùsùlùmí mùsùlùmí mọ̀ dààmú bẹ́ẹ̀ sì bá ti yé rẹ̀ sí ìrìnsì gbádùn àwọn

ṣáájú kó tó bẹ̀rẹ̀ sí ka Qur'an fakultu wọ́n á lọ bá wọ́n á bára ìṣẹ́lá sọ́lá ya Rasulullah ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run bí ábì anta wa ummi ìjàmbá tí ó bá sí ọ ìrẹ́ ànábì bàbá àti ìyá àmì kóyà sí bí ábì anta wa ummi ìjàmbá tí ó bá sí ànábì tí ó sì wà náà sallallahu alaihi wa sallam bàbá àtìyá mi o ní kó bá ìjàmbá yẹn lọ kí wọ́n lọ scotland ìbára yìí àwọn sọ̀hábà ìdíwánu lọ́yà aléyìn wọ́n máa ń lo ìbára yìí púpọ̀ ìgbà míì ó lè wá ní ìdáàkà ábí ìwà ìlú ìjọ bá tí ó nù sùtá bàbá àtìyá mi kó yà sí tí nǹkan tó mọ́ ti wà náà sọ́lá eléyìí kí ni ìjúwe rẹ̀ ìjúwe rẹ̀ ní wọ́n nífẹ̀ẹ́ ànábì jẹ ẹ̀mí ara wọn lọ bá ju bàbá àti ìyá wọn lọ wọ́n nífẹ̀ẹ́ ànábì ju ara wọn lọ wọ́n nífẹ̀ẹ́ ànábì ju bàbá àti ìyá wọn lọ wọ́n nífẹ̀ẹ́ ànábì ní ẹ̀mí àwọn sọ̀hábà nọmba wán nọmba wán ìfẹ́ òtò ní ìlú abẹ́rẹ́ ọ̀rọ̀ subhanahu wa ta'ala kó bá yọnu sí gbogbo àwọn tàbí ànábì sallallahu alaihi wa sallam àrọ̀ àìsàn sukutaka bayna at-takbir wal qira'ah anábì musa nke èsì dee ń dákẹ́ láàrin tí ẹ bá ṣe allah akbar asàlàyé fún wa nípa tó ń ṣe dárọ̀ ní ìjọ júmọ́ àtọkọjá wípé allah akbar ọ̀nà mẹ́ta alálẹ́ ṣe allah akbar ìmọ̀ káṣe allah akbar ká gbé ọwọ́ bá ṣe gbé ọwọ́ yẹn allah akbar kó lọ pẹ̀lú ọwọ́ yẹn wa wà ní ìpé ìpè ìsàlẹ̀ tàbí kó wà ní iwájú èjìká wa ọ̀nà méjì yẹn náà ó ti yé bákan náà ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ká kọ́kọ́ gbé ọwọ́ ká tó ṣe Allahu Akbar ẹlẹ́ẹ̀kẹta ó ní pé ká ṣe Allahu Akbar ká tó wá gbé ọwọ́ ìtìtẹ́fà náà ká gbé ọwọ́ pẹ̀lú Allahu báyìí tàbí ká sọ pé Allahu Akbar sọ̀nà tó sọ aláàfà ìsìgbọ́wọ́ mo tó ń ṣe àrùn ó di ìkejì ní ẹ ẹlẹ́ẹ̀kẹta oníkejì tó bá tó wọ́n ṣe Allahu Akbar mo rò fóyé alákọ̀ọ́kọ́ kó lọ pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ṣáájú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ẹ̀ wọ́n bí náà tẹ́lú sọ́rọ̀ láwà àríwá àríwá sọ́rọ̀ àti wọ́n dákẹ̀ sílọ̀ mọ́ wí mo dábọ̀ pọ̀ mọ́ jẹ̀lú jẹ́wúyẹ́ àbúrò àrùwò àmẹ́rí sọ́lọ́lá àlọ́ àlùsọ́lá ṣùgbọ́n torí pé ó ní ṣeríṣù ó ní orí kòkòrò láti mọ̀ nípa àlámọ̀ lọ́rọ̀ ẹ̀sìn so mostly ọ̀pọ̀lọpọ̀ questions àbúrò àrùwò àmọ́bí rẹ̀ lọ́wọ́ àmẹ́rí sọ́lọ́lá ọmọ àbúrò àti ìlànàbí ìjọ pẹ̀pẹ́ ìbéèrè báyìí mo fẹ́ béèrè wájú lànà ìṣẹ̀lẹ̀ ànábì ní lakọ̀dẹ̀ àlíntù annahu láyé alùhádà sùhánù غير fàyà àbáhùrẹ́ra lè ṣẹ́rẹ̀ tí ká ní ṣárí alábìrin mo ní mọ̀ pé ìbéèrè kò sẹ́ni tó béèrè ìwọ náà ló béèrè torí pé olókùnkùn láti nímọ̀ olókùnkùn láti mọ òun pé kí àmọ́bí tó fẹ́ sọ kí àmọ́bí tó fẹ́ sọ kí àmọ́bí tó fẹ́ sọ sọmọ ọmọ aláyé wa lè sẹ́ni anájú ada ló ń pe abúl ní tí mo máa ń sọ ní pé aláhùnà bá ìgbà ìdí bàbá ìlú sàkọyáyá kàmọ́ bá àtọ̀gbẹ́ni mọ́ṣùkọ̀ ìmọ́bìnrin ọlọ́run bá mi ò gbémi jìnà fi àlàfo sí àárín òun àti àárín àwọn kùdìẹ̀kùdìẹ̀ mi gẹ́gẹ́ bí ibùwọ̀ oòrùn bó ṣe jìnà sí ibùyọ ya ẹgbẹ́ tó jẹ́ wípé aṣọ funfun ó là kúrò sẹ́mọ̀ lórí bí epo bá ń tó sáṣọ funfun báyìí ibi tó gbọ́n ní ẹ ìbẹ̀lójúmọ́ sport ayé ẹ̀kọ́ aláàbòbò lórí àmì ìsinmi ní pátọ́ yára fọ̀mí mọ́mú náà wọ́n ti jẹ oúnjẹ ní bilma pẹ̀lú orí one bench agbìnrin wọ́n parrot àti omi tó tutù mọ́ọ̀dún ìhàdìsí àkórí tí a rí fún àríwí òun náà ni máa yà kó lè lọ sọ́lé báyìí náà tẹ̀sí ẹ̀rọ tó ìhram wọ̀kẹ̀rọ àti alifásitì òun náà ni tí ìmáàmù máa ń sọ ẹni máa ń kírun ní tí ó rí nígbà الشارح هو الإجمالي كان النبي صلى الله عليه وآله وسلم إذا كبر للصلاة تكبيرة الإيران وأنا النبي صلى الله عليه وسلم فيما في تكبيرة الإيران خفض صوته مدة طويلة يوم يدعكين وبعد وبين قراءة الفاتحة بعد قراءة الفاتحة وكان أصحابه يعلمون أنه يقول شيئا في هذه الفترة àwọn tàbí wọ́n mọ̀ wípé àdájútọ́lá sọ́là mọ́ ń wí ìtọ̀ lásìkò ìjíni sí àbúrò àbìbì lọ́wọ́ torí pé táàlẹ̀ àrísọ́nà lálẹ́rìn àbúrò rẹ̀ tó jẹ́ ìtọ̀ tó lójú kòkòrò nípa àti ní ìmọ̀ ó wá béèrè béèrè ní ọwọ́ àdájútọ́lá sọ́là ṣùgbọ́n tájú tó tó béèrè béèrè kọ́kì àmọ̀bẹ́ni àdájú síwájú sọ́dà kan ó fi ó fi sọ́dá pọ̀ ó fi sáájú ilé ìdíjà àwọn sálábù ìdíjà àwọn sálábù kẹ́ńdọ̀ tó tọ́ yìí bá ọ̀rọ̀ tó dáa kò kọ̀ pé ànábì mo fẹ́ bèrè bèrè báyìí mo dẹ̀ dá lu pẹ́sàn yẹn mo fẹ́ bèrè bèrè wà ní kíláàsì ìtaàsì ń kọ́ ẹ o kò dá lu pẹ́sàn yẹn ní ìtaàsì bẹ́ẹ̀ tó lẹ́wẹ̀ẹ́ ní pé láàlá àbẹ́lọ́ ìgbésí nígbà tó ní láàlá àlàlá hádà lẹ́sàn mi dájú sọ́lá làbújá ní tẹ̀lé ìlú tẹ́lẹ̀ mọ́tí tọ́ ìgbà sọ́dàpọ̀ ó fi ìdẹ́gbẹ́gbẹ́ gbé àṣọlọ́lọ́ ilé inú ṣe kaná kátàbàlọ́ ajírọ́kún jazakumullahu khaira làbújá ní tẹ̀lé tẹ́lẹ̀ mọ́tí tọ́ ìgbà sọ́dàpọ̀ kó tó béèrè béèrè láyé ẹ̀ lọ́wọ́ àfà ó ní àṣọlọ́lọ́ ilé inú tàbí bóyá fáìdà kan tó ọmọ ọmọ fáìdà yìí ó wá gbọ́ lẹ́nu àfà òsì bóyá ẹ̀wà ní mẹ́kàrà àbí ẹ̀wà ní jíjáàmù sàmà ẹ̀ǹkà hadith àfà kan sọ pé àdíjì ẹ̀dúró àfààní kan bí o mo fẹ́ sọ mú yóò bó sì sọ tán kó o tó mọ́ kàńtọ̀ nǹkan lọ làbújá ní tẹ̀sí kẹ́lù tọ́jú bọ̀ sọ́dà bọ̀ ilé fún ìzáàmù náà fẹ́ra kátàmọ́lá ajọ́rọ́kùn yẹsọ̀rọ̀ lọ òmúrọ́kún ó oní láti sọ gẹ́gẹ́ tí ó jẹ́ sọ́dákọ̀ tó kọ̀kọ́ mú síwájú ó bẹ̀rẹ̀ ní pèrè rẹ̀ rá ìdáàs mo ní tẹ́sàn láàyí tá àtọ̀rọ̀lọ́rẹ̀ mú kátàbọ̀lá ajúrọ́kún yẹsọ̀rọ̀ lọ òmúrọ́kún ó kọ̀kọ́ sí ìyẹn síwájú ilé ìsúnmù àìsálàtì wọ́n yí bẹ́ kí wọ́n tẹ́lẹ̀ àrùn ìbéèrè wà ní sọ́lá tó ti pé tó jẹ́ sọ́dá pọ̀ tẹ́lẹ̀ mọ́tò tọ́jú wọn ò kọjú sílẹ̀ wọ́n fẹ́ bèrè lé lọ́wọ́ stars ó ti ní ikú ọ̀kọ́kọ́ sí ikú stars wọ́n ti wá fún wọn tán ẹ̀ẹ́n tó ní kọ́lá pé asọ́nùlá ilé tó àwọn ìdáàbò lọ fẹ́ra kí ni sáàtì ló sọ sáàtì ló fún ọ̀nà àmì tún lọ fẹ́ra tó lè rí ìṣẹ́ àwọn sálàfù òun àwọn ọjọ́ máa kẹ́kọ̀ọ́ ìgbìmọ̀ ògbà ní ìgbà fọ́fọ́ bèrè léèrè lásán làbúdà ní tẹ̀sí ní dùá fún ṣe asọ̀rọ̀lá ilé fún pátápátá ajọ́ fún eré reflex action ni tábà rẹ̀ àwọn àbá wa tábà ń ka nǹkan tábà wà ní kíláàsì ní àbá wà ní ìjòkó pàmà tí a ti ṣe ti bá sọ pé àdìsí jẹ́ fáìdà kan wà ń bẹ̀ lẹ́ẹ̀kan náà báyìí gbogbo class bá ṣe pọ̀ tó yẹn yàtọ̀gbọ́ asọ̀nàlá ilẹ̀ tó ń kálùkù ní ó sọ tí ẹ̀ kó tó gbé alìmókúrí yóò bẹ̀rẹ̀ sí máa pa àwọn ìlànà káwà náà káàtì ilé ìpàtì kọ́ra amẹ́bí ìlú àwọn fáwà lẹ́kọ́kọ́ pa wọ́n pa ìyàwó àtọmọ wọn wọ́n mọ̀ wọ́n fi ìṣọmọ lọ́mọ wọ́n á sọ̀rọ̀ sọ àwọn náà ti tètè sacrifice wọ́n lóbìyẹ wàfìlìmọ̀ kọ́ọ̀bàlá làbúdà ní ìtẹ̀sílẹ̀ ní kẹ́lẹ́ tó tọ́yì bá so ilé ká mú dání dáadáa nínú ìgbà àpárafì òun náà láàdẹ̀ rí nínú àdéhùn sí àbúrò rẹ̀ àti ọgbà wa so kẹ́lẹ́ tó tọ́yì bá kọ́ọ̀lù òsì ìtẹ̀yà rọ́sùn aláàbí ábíwá wù ànábì ìjàmbá tó bá ti ọ ìyá àti àbá mi máa tún jí súnmọ̀ sáà lẹ́yìn ìgbà náà wá bẹ̀rẹ̀ ماذا تقول في هذه الفتحة التي بينك بين القراءة كيلو مانتو لا أنا لا أكبر القراءة فأخبره رسول الله صلى الله عليه وسلم بما يدعو في ذلك النبي صلى الله عليه وسلم واصل الدعاء انت ممان صوتي ممان صوتي ممان صوتي ممان صوتي pẹ̀lú ìgbọ́ràn ọba sọ̀fánì ọ̀tálá sọ̀rọ̀ pé àdàdó bá ní ìgbà àwọn ìbéèrè fún àwọn yìí pẹ̀lú ìgbọ́ràn ọba láti parí ní sípàtọ̀ láti mọ̀ so a mọ̀ dáhùn àwọn ìbéèrè náà gbogbo àwọn kan wá ní àlùkìtì ìyá ilé tí ó wá nínú inú hadith yìí ṣùgbọ́n pé tó bá di ìdìkó tó ń bọ̀ yíò láì tààlà a mọ̀ ìrìnàjò láti mọ̀ ṣàlàyé ẹ̀fọ́ wa kọ́lọ̀mùbá subhanahu wa ta'ala tó sọ́ra ju ìdìkó bọ̀ lọ ẹni bẹ́ẹ̀ ni pé alibi máa ń yàgbó ra bàbá náà lọ sàkám bára máa bá lọ sẹ́yìn ọlọ́run mọ́hàn náà náà ìmáàmù ó sọ sẹ́yìn ọlọ́run mọ́hàn hamida rẹ̀ yóò sì sọ̀rọ̀ bàbá náà lákàrà yóò sì jẹ́ kálukú náà ló sì ṣe sẹ́yìn ọlọ́run mọ́hàn hamida bàbá náà lákàrà hamida òdìyẹ kálukú náà ló sì jẹ́ àlàyé nípa ìdàgọ́nà sẹ́yìn ọlọ́run mọ́hàn hamida bàbá náà lákàrà hamida kánú sọ́nà sọ pé ìdàkọ́lá sẹ́yìn ọlọ́run mọ́hàn hamida tí ma ń bá sọ pé sẹ́yìn àwọn ìmọ̀ràn fàbúlú rabbana lakal hamdu ó lálàyé kì í ṣe ìtumọ̀ rẹ̀ ní pé ẹ̀yẹ mọ́ sọ sẹ̀yìn aláàlùmọ́nà àmìdà òjò ìtumọ̀ rẹ̀ mọ́nìyàn imam lọ́wọ́ ni wọ́n sọ̀rọ̀ lórí ẹlẹ́mọ̀júmọ́ ṣẹ́yìn mohammed ti náà ní ṣèrọ́jú so mo sì rí gbọ́rọ̀ tí wọ́n sọ olówó àmọ́ convincing ju sí èmi wallahu alam àwọn afáàmì náà tó lè ní òkú náà mi but sẹ́yìn olówó àmọ́ convincing nítorí sọ fún musu sọlá nù náà ni sọlá jù rọ kó lè sọlá nù náà ni kó lè sọlá bá náà lakal hamdu tó mọ yahusu yahusu làánù sọlá sọlá subhanahu wa ta'ala alhamdulilayi sọlá nù náà ni sọlá nù náà ni sọlá nù náà ni sọlá nù náà ni sọlá nù náà ni sọlá nù náà ni sọlá nù náà ni sọlá nù náà ni sọlá nù náà ni sọlá nù náà ni sọlá nù náà ni sọlá nù náà ni sọlá nù náà ni sọlá nù náà ni sọlá nù náà ni sọlá nù ni sọlá nù sọlá nù ni sọlá nù sọlá nù ni sọlá nù sọlá nù ni sọlá nù sọlá nù ni sọlá nù sọlá nù ni sọlá nù sọlá nù ni sọlá nù sọlá nù ni sọlá nù sọlá nù ni sọlá nù sọlá nù ni sọlá nù sọlá nù ni sọlá nù sọlá nù ni sọlá nù sọlá nù ni sọlá nù náà